ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ according to the time níbi tí a wà mo kí gbogbo ọmọ yorùbá pátápátá káàkiri àgbáyé pàápàá jùlọ gbogbo ọmọ yorùbá àtàtà ológo ọlọ́lá mo kí gbogbo wa pátápátá mo kí wa pé a kú ọdún àná a kú ẹ̀mí á ṣe púpọ̀ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ níre ní dáadáa mo dẹ̀ kí wa pé a kú ìsinmi ọjọ́ ìní ọlọ́run á jẹ́ kí ayọ̀ kó máa wà nú ayé wa ní gbogbo ìgbà kí inú wa kó dùn káyọ̀ wa kó kún ká máa ráàánú gbà ká máa rí bá ti ṣe níre níre ká máa rọ́nà gbà níre níre àṣeyọrí ni ọlọ́run máa ṣe ogun tá a bá ń ṣe fún wa mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ gan-an lọ́wọ́ gbogbo àwọn ọmọ yorùbá káàkiri àgbáyé tó dúró lórí òtítọ́ àti òdodo tó dúró lórí wípé sẹ́ ó ti di dandan ni kò ní yẹ̀ ní àṣẹ ti ọlọ́run pé ọdún yìí twenty twenty two yìí òmìnira yorùbá twenty twenty two dandan ni o mo dúpẹ́ gidigidi ní ọwọ́ yín mo dúpẹ́ ṣé mo dúpẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ayérayé ọba tó dá ayé àti ọ̀run ọba tó ń jẹ́ alpha àti omega ọba tí kò tiẹ̀ wá ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní òpin ọba tó ní àṣẹ tó ní agbára lórí ohun gbogbo ọba tó dá ayé àwọn àti ọ̀run torí gbogbo ẹ̀dá pátápátá adé ilé ayé àbáyé ni a dẹ̀ tún máa lọ a máa fi ayé sílẹ̀ ni torí ọlọ́run ọba ló ń jẹ́ ọba tí ó jogún gbogbo pátá mo dúpẹ́ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run alààyè ọba ayérayé àìkú ìyè ọba tí ò ní ìpẹ̀kun ọba tí ò ní òpin ọba tí ò ní ìbẹ̀rẹ̀ ọba tí ò ní ìgbẹ̀yìn ọba tí ń jẹ́ èmi ni alágbára bàbá ayérayé o mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run alààyè mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó ní òun yan àwa yorùbá ní àyànfẹ́ tó lóun fi àánú ẹ̀ sórí wa tó ṣàánú wa tá a sì rí àánú gbà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ayérayé tó ní ní déédé àsìkò yìí ó ti yá ọmọ yorùbá ó yẹ dìde ó lóun ṣe ó lóun ní ọba àjíǹde ó lóun tún jí yorùbá dìde ó lóun ti dá yorùbá láti àtètèkọ́ṣe wá òun ti fi ògo ohun ìfẹ́ hànú sórí ìran yorùbá ó ní ọ̀tá wá gbógun ó ní gbogbo ogun ẹ̀ṣẹ̀ gbogbo ogun ọ̀tá gbogbo ogun èṣù gbogbo ogun ibi aburú lórí ìran yorùbá lórí ilẹ̀ yorùbá lórí orílẹ̀-èdè yorùbá lórí gbogbo rere tó ń fún àwọn ọmọ yorùbá ó lóun ti ṣẹ́gun ó lóun ti dáríjì òun ti ṣẹ́gun òun ti ṣoore fún wa ó lóun wá sọ pé agbára àjíǹde ó yá kí yorùbá kó dìde ó ní yorùbá kó dìde kó gba ògo ẹ̀ kó gba ọlá ẹ̀ kó gba ogun dáradára tó ń ṣe fún yorùbá tó ń ṣe fún ilẹ̀ yorùbá tó ń ṣe fún ìran yorùbá tó ń ṣe fún àwọn ọmọ yorùbá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àìláyé mo dúpẹ́ gidigidi mo wá dúpẹ́ wípé ọlọ́run ó ṣàánú mi mo rí àánú gbà ó ní kí n dìde pẹ̀lú gbogbo ìdojúkọ ó ní kí n dìde ó ní kí n lọ jíṣẹ́ tó ń ràn mí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ayérayé ibi tí a ti mu ibi tó ti ibi tí mo ti ń bọ̀ ibi tí mo dé ibi tí mo dẹ̀ ń lọ níre níre lógo lógo lórí lórí ọ̀rọ̀ òmìnira yorùbá 2022 tọ́lọ́run ti bá mi wá sí ìmúṣẹ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè mo dúpẹ́ pé bí mo ṣe ń gbé ìgbésẹ̀ mo dúpẹ́ pé ó ń fi ojú ọ̀tá hàn bẹ́ẹ̀ ni wọ́n sọ pé irọ́ ni mo dẹ̀ dúpẹ́ ọlọ́run pé mo rí àánú gbà gbogbo irọ́ yẹn ló ń bá mi sọ di òótọ́ ní gbogbo ìgbésẹ̀ ní gbogbo ọ̀nà ó ń sọ irọ́ dòótọ́ bẹ́ẹ̀ ni àwọn tó wà ní ẹni ìṣíwájú wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí i tó jẹ́ pé tí wọ́n bá ń gbé ìgbésẹ̀ wọ́n á máa ní irọ́ ni gbogbo irọ́ náà ó dẹ̀ ń sọ di òótọ́ òun náà la ṣe rí ìgbàlà lénìí torí wọ́n sọ fólùgbàlà náà gbà yẹn náà wípé irọ́ ni ó dẹ̀ di òótọ́ òun náà ni gbogbo adúró lé lórí ní èní gbogbo àtàpéra ní christian ládúró lé lórí lẹ́nìí mo dúpẹ́ lọ́rùn ọlọ́run àlàyé tó rà mọ̀ pé ńgbà tọ́ta bá ti rí i pé à òótọ́ ni tó ọlọ́run òótọ́ òun ni ọlọ́run wa àwa tó bá dẹ̀ gbé dìde òun ló ń darí wa mo sì máa ń sọ gbogbo gbà ipò ọlọ́run àlàyé ló ní gbogbo ìgbésẹ̀ tí mò ń gbé ńgbà tó bá dẹ̀ ti di pé káwọn kan máa ni òun ọlọ́run tó dẹ̀ ń jẹ́ òótọ́ tó jẹ́ pé ìgbésẹ̀ olórí ní lórí òmìnira yorùbá lórí gbogbo nǹkan tó dáa fún ọmọ yorùbá ló ní ká gbé ìgbésẹ̀ yẹn irọ́ yẹn mo dúpẹ́ pé mo rí àánú gbà tó ń bá mi sọ di òótọ́ tó ń sọ di òótọ́ tó jẹ́ pé nígbínú gbogbo ọmọ yorùbá káàkiri àgbáyé àwọn náà rí i pé à òótọ́ ọlọ́run leléyìí à mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí mo fi rí àánú gbà mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi sọ fún gbogbo ọmọ yorùbá wípé hmm, ọ̀rọ̀ yorùbá ni o wọ́n ní amúkù ẹrù ẹwọ́ ó ní ẹ̀wò ìsàlẹ̀ òkèlè ń wò ẹ jẹ́ àwo o ẹ jẹ́ àwọ root gbogbo kìíní pátápátá ká mọ̀ wípé ọ̀tá ló ń gbógun ọ̀tá ló ń gbógun àwọn tí wọ́n fẹ́ kí ilẹ̀ yorùbá dúró tí wọ́n fẹ́ kí àjíǹde tọ́lọ́run ti sọ̀rọ̀ ẹ̀ jáde lórí ìran yorùbá kó yá ká gbogbo wa àwọn náà ń dún o àwọn náà ń lùlù bàjẹ́ àwọn òdẹ ní jó sí jó bàjẹ́ àní gbó lù bàjẹ́ àní gbórin ìbàjẹ́ láyéláyé àwọn ọ̀tá tó ń lù yẹn náà ló máa máa jó sí ní agbára ti ọlọ́run àwọn lójú máa tì torí àfi agbára wa ṣe nǹkan kan agbára ọlọ́run la fi ń ṣe kí wọ́n máa láti ilẹ̀ pẹ̀pẹ̀ wá nì ẹ mọ̀ pé láti ìgbà tí ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ tán rí i pé ọlọ́run ní kí n lọ àwọn iṣẹ́ tọ́lọ́run ní kí n ṣe láti ìbẹ̀rẹ̀ rántí ní irọ́ ni irọ́ ni tọ́lọ́run dẹ̀ ń sọ di òótọ́ tá a dẹ̀ ń rí i pé òótọ́ ni irọ́ yẹn ńkọ́ ọlọ́run ti sọ di òótọ́ irọ́ yẹn ọlọ́run ti sọ di pé òun ti ṣe àjínde fún ìran yorùbá ó ti dé ó ti padà yorùbá nation ti dé gbogbo ohun tí ọ̀tá bá kó ṣe gbogbo ohun tí ọ̀tá bá wùn kó rò gbogbo ohun tí ọ̀tá bá wùn kó ṣe pẹ̀lú àṣẹ tí ọlọ́run tó fi dá ayé àti ọ̀run òfo ló máa máa jẹ́ wọ́n máa parun ni wọ́n máa parun Fáráò parun ni gbogbo wọn pátá parun ni odi Jẹ́ríkò máa wò wọ́n parun ni Gòláyàtì kú ni gbogbo wọn nǹkan tó nǹkan lè dúró fún gẹ́gẹ́ bí ìdènà gẹ́gẹ́ bí ìdíwọ́ gẹ́gẹ́ bí ìṣòro gbogbo wọn máa parun ni ní agbára ẹ̀jẹ̀ Jésù ní agbára àṣẹ ọlọ́run ní agbára àṣẹ ọlọ́run tó fi dáyé àti ọ̀run gbogbo wọn máa parun ni nítorí kí ni ọ̀rọ̀ ọlọ́run ni àṣẹ ọlọ́run ni pé òun lòun sọ bẹ́ẹ̀ ọlọ́run tó ń jẹ́ èmi ni ló sọ bẹ́ẹ̀ wípé ilẹ̀ yorùbá ó yá dìde dìde kó gba ògo ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ àwọn ò tó jíṣẹ́ èmi ò tó ẹni tó máa jíṣẹ́ fọlọ́run ọlọ́run fúnra ẹ̀ tó tún rán míṣẹ́ ló ń bá mi jẹ mo rí àánú gbà ní àánú ni mo rí gbà mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àlàyé wípé ẹ jẹ́ kí gbogbo wa pátá ẹ jẹ́ ká remain focus ẹ jẹ́ ká mọ̀ pé ọ̀tá ló ń gbógun ẹ jẹ́ ká mọ̀ pójú ti tì wọ́n wọ́n ti rí pé gbogbo ọ̀nà táwọn gbé gbogbo ohun táwọn ṣe òfo ló já sí ọ̀nà tí ọlọ́run fi kalẹ̀ wípé kò sí nǹkan táwọn lè ṣe sí kò sí àrà táwọn lè dá kò sí táwọn mọ̀ táwọn lè ṣe ipò wọn ọlọ́run ti sọ pé ó di àṣẹ yorùbá gba ògo ẹ a dẹ̀ ti rí ògo náà gbà yorùbá nation ti wá sí ìmúṣẹ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o mo dúpẹ́ gidigidi ní ọwọ́ ọlọ́run pé mo rí àánú gbà mo dúpẹ́ mo fẹ́ kí mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé tẹ́ fi ìfẹ́ hàn sí mi torí Ọlọ́run ọba ló ń jẹ́ ìfẹ́ ọba àjíǹde fúnra rẹ̀ ọba àyè ọba àyè òun fúnra rẹ̀ òun fúnra rẹ̀ ní ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run ọba ayérayé ló ń jẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ mo wá dúpẹ́ tọ́lọ́run fi ìfẹ́ tó fi ìfẹ́ hàn pé lórí òtítọ́ àti òdodo ibi tí òtítọ́ bá wà ìfẹ́ wà ń bẹ̀ àánú wà ń bẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbogbo ẹ̀ pátápátá ni mo rí gbà lọ́wọ́ ọlọ́run alààyè mo sì tún rí gbà lọ́wọ́ gbogbo ọmọ yorùbá káàkiri àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ ojú òní tiwa o àní ṣe àṣetì àní ṣubú dànù àní tẹ́ àní tẹ́ ní tìkà lọ́rùn ní agbára ọlọ́run alààyè ojú òní tiwa ayé òní sọ pé ń bo lọ́lọ́run wá wà ayé òní sọ pé kò tán di wa ní agbára ọlọ́run ojú òní tiwa o láíláí ojú òní tì wá láíláí àṣeyọrí la dẹ̀ máa ṣe àní ṣe àṣedànù àní tẹ́ àní ti sẹ̀ lágbára ọlọ́run torí ọba tó wà lẹ́yìn wa ọba tó ń dojú tì ní ni kò ní dojú tì wá kò ní dojú tì mí torí mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ìfẹ́ mo dúpẹ́ gidigidi mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ mi ò mọ bí mo ṣe lè sọ ṣùgbọ́n ọlọ́run ọba ayérayé tó máa ń ṣoore fún ẹ̀dá tó ń ṣe dáadáa fún ẹ̀dá á bá mi ṣoore fún èèyàn kọ̀ọ̀kan nínú ìdílé kọ̀ọ̀kan tó fi ìfẹ́ hàn sí mi ọlọ́run máa ṣoore inú ayé yín inú yín máa dùn ayọ̀ yín máa kún kalẹ̀ ni ojú òní tì yín ní agbára ti ọlọ́run ẹ máa máa rí àánú gbà ni ọ̀nà onídìmọ̀ yín láéláé ní agbára ẹ̀jẹ̀ jésù ọ̀nà onídìmọ̀ yín o tó bá ní ibì kan ọ̀nà òsì ibẹ̀ ṣòro láyéláyé kò ní ṣòro fún yín bẹ̀ kò ní dímọ yín bẹ̀ ẹ̀yin máa máa rí ọ̀run gbà ní ní gbogbo gbà ògo Ọlọ́run máa máa búyọ́ ọ̀nà ayé yín ni o àti ti gbogbo ìdílé yín ní agbára ẹ̀jẹ̀ Jésù ẹ máa rí ná ẹ máa rí nò ẹ máa rí ṣe níre níre lágbára ẹ̀jẹ̀ Jésù ògo Jésù ní ayé ògo Ọlọ́run alàyè tó dá yín wá sílẹ̀ alàyè yìí àwọn máa búyọ́ ni o táyé máa rí ni ìdùnnú ayọ̀ tẹ̀dẹ̀ ń fẹ́ ní dáadáa níre fún orílẹ̀-èdè Yorùbá kì í ṣe pé àṣẹ̀ṣẹ̀ fẹ́ dá orílẹ̀-èdè sílẹ̀ ó ti ti dá àjíǹde ni ní oore bẹ̀ ire bẹ̀ ó máa jẹ́ ti gbogbo wa gbogbo yín pátápátá mo dúpẹ́ ní ọwọ́ yín mo dúpẹ́ nítorí ìfẹ́ ló gbé yín dìde àánú ló gbé yín dìde mo dúpẹ́ pé torí mo rí àánú gbà lọ́dọ̀ ọlọ́run alààyè ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká remain focus ẹ má jẹ́ ká gbọ́ ìlú tọ́ta ń lọ ìlú ọ̀tá ló máa jó sí fún rẹ̀ ó dẹ̀ máa parun lágbára ẹ̀jẹ̀ Jésù ó máa parun tiwa ní pé ilẹ̀ lérí yẹn àsìkò ti tó ó ti tó o ẹ má jà àti ẹ relent ẹ má jà fara ẹ má jà gbọ́n táwọn ọ̀tá ń sọ ẹ má jà rí tiwọn rò ẹ jẹ́ a máa rìnrìn wa gbogbo bọ́n ṣe ń sọ pé irọ́ ni ẹ̀hẹ́n àṣàárín àánú gbà tọ́lọ́ ń sọ pé òótọ́ ni Ọlọ́run wa ṣeun àárá àánú gbà ẹ jẹ́ ká túbọ̀ in fact effort wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ a ṣe times one thousand nítorí ó ti di dandan kí a padà sórílẹ̀-èdè wa Ọlọ́run ló ti ṣàánú fún wa ó ṣoore tó pọ̀ fún wa náà àṣewá ní gbogbo oore yẹn a ní gbogbo resources wa pẹ̀lú ẹ̀ à ń rí pé àwọn èèyàn wa wọ́n ní ìyà ń jẹ àwọn èèyàn to the extent pé oríṣiríṣi ìwà tí ò yẹ kétí gbọ́ kó yẹ kójú rí kẹ́nu tiẹ̀ sọ náà jẹ́ kí àwọn ọmọ Yorùbá náà jẹ́ kó máa hù Ọlọ́run ti dójú tọ̀ tá a Ọlọ́run wa náà wá ṣàánú wa Ọlọ́run ní gbogbo ẹ̀jẹ̀ Abel tí ọmọ Yorùbá tán ta sílẹ̀ ó ní ó ń ké níwájú ọmọ Ọlọ́run alàyè láti gba ẹ̀san láti ṣe ìtúsílẹ̀ láti ṣe ìdáríjì Ọlọ́run dẹ̀ ti ṣàánú fún wa ó ti dáríjì ó ní ní dandan dandan ó ní ọmọ Yorùbá láti padà sínú ògo ẹ̀ Ọlọ́run ti ṣe yánu nígbà tá a dẹ̀ mọ̀ pé òótọ́ ni ó ti dandan káwọn kan gbógun Ọlọ́run dẹ̀ ń bá wa ṣẹ́ ogun yẹn ṣé Ọlọ́run tó ń bá wa rìnrìn àjò fúnra ẹ̀ ló ń ṣe ẹ má já wo gbogbo ogun tó ń gbé gbogbo tó ń ṣe lọ́tún lọ́sì àtìgbà tá a ti bẹ̀rẹ̀ ní àjò yìí náà ni tá a bá ṣe lè irọ́ ni Ọlọ́run sì ń sọ́dọ̀ tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló ń ṣe àwakọ̀ ẹ jọ̀ọ́ ká remain focus ẹja remain focus o torí àní time nǹkan tó fẹ́ ṣe wọ́n fẹ́ delay ni kọ́ máa ṣe oríṣiríṣi láti delay láti delay so that wọ́n bá delay títí títí irọ́ táwọn yẹn ń pa wọ́n á máa ní pé wọ́n fẹ́ dìbò kó tó di wípé wọ́n di ìbò wọ́n ti fẹ́ parí gbogbo agenda wọn ṣebí ìṣojú wa ń bì náà ni ṣe bá rí ìgbà tí òun ṣe pé a fi ń parọ́ àwọn tó ní wọ́n ń parọ́ ọlọ́run kúkú ń ṣe ìyanu ń fòótọ́ hàn amendment ṣe bá rí amendment tán ṣe a ní constitution tán kò dáa gbogbo èèyàn rí wọ́n kà wọ́n rí pé à eléyìí ó ti fi jù kò tiẹ̀ ṣe pé ó fi díẹ̀ ó fi pátápátá ní síbì kan ẹ ṣàtúnṣe àtúnṣe tí wọ́n tún máa ṣe àá wọ́n túnbọ̀ bàjẹ́ sí i wọ́n bàjẹ́ sí kò tiẹ̀ ṣe tún sọ mọ́ ṣojú wa náà nọ́dẹ̀ ti ń ṣe oríṣiríṣi a ti rí wọ́n ti ń translate constitution ní Arabic a ti rí tán sọ pé kán máa kọ́ Hausa as main language ní school ní barak òun lẹ́nu láti sọ a rí káàkiri gbogbo ipò wọ́n ti pín gbogbo oríṣiríṣi nǹkan ṣe bá ń fojú wa rí kì í ṣe pé wọ́n ní wọ́n pè wọ́n ṣe ọ̀rọ̀ ìlú débi pé wọ́n ti kó ìlú odindi ìlú sínú gbèsè tó yẹ pé kò lè kúrò ńbẹ̀ àfi kọ́ lọ́n kó ṣàánú táànù ọlọ́run ò bá dìde ìlú ìlú ò lè ní lọ mọ́ wọ́n ṣe títí débi pé gbogbo àgbáyé gan ló sọ pé nàìjíríà fail ó fail gbogbo orúkọ náà sọ nàìjíríà kápítà òṣì ni kápítà eléyìí ni kápítà yẹn ni ṣé yẹn lọmọ Yorùbá fẹ́ dúró sí ibẹ̀ náà fẹ́ dúró dé ṣé àwa tó jẹ́ àwa láàyè nísìn kí la fẹ́ sọ fáwọn ọmọ tó ń bọ̀ kí ló fẹ́ wà lákọọ́lẹ̀ fún wọn gbogbo ìlú tá à ń lọ káàkiri káàkiri tá à ń rí pé à ń ní fọkànbalẹ̀ ń bẹ̀ ṣe bí àwọn náà ti go through ìṣòro dáadáa ìgbà tán dìde tán dojúkọ ìṣòro yẹn tán lọ́ndẹ̀ ṣàánú fún wọn tí wọ́n gbé wọlẹ̀ tán ní kò tún gbérí mọ́ òun náà ni gbogbo wa ṣe lè máa lọ́bẹ̀ẹ́ ìyẹn náà ló ṣe jẹ́ pé déédéé àsìkò Ọlọ́run gbé gbogbo àmọ́ Yorùbá dìde mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣe ìyanu gidi ó gbé àwọn ọmọ Yorùbá dìde nítòótọ́ àti lódodo lóòótọ́ àwọn kọ̀ọ̀kan lè máa wà o gẹ́gẹ́ bí ó ti di dandan tí nǹkan bá ti da ẹ̀ máa ráwọn kan náà máa láwọn takò ó ṣùgbọ́n mélòó ni wọ́n nínú àwa tọ́lọ́run ní pé ó yá ẹ dìde kẹ ká gba ògo wa padà ẹ jẹ́ ká fókọ̀s ó ti di dandan ká gba ògo wa o torí àwọn ará bíi àwọn ò dúró sọ pé àwọn kan dìbò àwọn ń dúró lórí pé káwọn máa kọ̀ntínú àjẹ́ndà wọn ni o wọ́n ń kọ̀ntínú àjẹ́ndà wọn ni ẹ wo bọ́n ṣe ń fẹ́ máa ṣe ṣẹ̀rùbà ṣẹ̀rùbà àwọn èèyàn tó yẹ pé oríṣiríṣi nǹkan ogun àwọn oríṣiríṣi mercenary láti káàkiri áfíríkà náà ń kó wọ ilẹ̀ yorùbá ọlọ́run dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ pé ká má bẹ̀rù òun lọ́lọ́run tó wà lẹ́yìn wa ẹ wo oríṣiríṣi tí wọ́n ṣe àwọn máa gbalẹ̀ àwọn máa ṣe ṣé bí irọ́ ni òótọ́ ni tọ́ ni irọ́ ni ṣé bí waterway bill náà ti fẹ́ pàṣẹ yìí wọ́n dẹ̀ mọ̀ pé ọmọ yorùbá almost gbogbo nǹkan wa omi ni omi ló yí wa ká nígbà tẹ́ bá lè gba gbogbo nǹkan omi wa ṣé ká máa sí mọ́ ni nígbà tẹ bá ní haúsá ni ká máa sọ èdè tí wá ń kọ́ ẹ kọ́kọ́ fi òyìnbó ẹ fi gbèdé wa ṣé a tún máa fèdè mí gbèdé wa ń bo làá wá fẹ́ wà tí ò bá dẹ̀ sí èdè wa àṣà wa ń kọ́ gbogbo nǹkan ìran wa ń kọ́ kí ni wọ́n fẹ́ ṣe sí yẹn ṣé yẹn la fẹ́ dúró wò àlàyé wo la fẹ́ ṣe fáwọn tó ń bọ̀ ẹ jọ̀ọ́ bọ́lọ̀ ń ṣe ti gbé wa dìde ẹ má jò rẹ̀ wá rárá tí wọ́n fẹ́ ṣe nìyẹn wọ́n fẹ́ bomi tútù síra wọn lára láì ṣe àwa wọ́n rí i pé ó ti ń gbóná wọ́n rí i pé ó ti ń dè òun ara wa ni wọ́n náà bá bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ oríṣiríṣi oríṣiríṣi nǹkan ṣe ẹ jọ̀ọ́ ẹ má ẹ má jẹ awọ ọ̀tún ẹ má jẹ awọ sí o wájú tá à ń lọ ya ti débẹ̀ tán òun ni àtẹ̀ ti débẹ̀ ni ẹ má jẹ àti ẹ̀ ní iyèméjì ẹ má jẹ abẹ̀rù ẹ má jẹ awọ tàwọn ọ̀tá ẹ má jẹ agbóhùn wọn dépò tẹ fẹ́ gbórin àbí ìlú wọn àwọn nìkan jó sí fúnra wọn o torí ìlú ayọ̀ orin ayọ̀ ni tàwọn ọmọ Yorùbá rere lórí ilẹ̀ alàyè títí ayérayé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká remain focus èyí tó kù irọ́ tán là ń pa ètò kù yìí náà ni ó ti di dandan ọlọ́run dẹ̀ ti ọ̀rọ̀ ni ṣèbọ́lọ̀ ọ̀rọ̀ lọ́lọ́run fi dá ohun gbogbo òun ló fi dá ètò fi dá ohun tó fi dá gbogbo pátápátá ọ̀rọ̀ ni ọ̀rọ̀ náà ni ló ti di dandan kọ́mọ Yorùbá sọ ọlọ́run alàyè ló mọ bó ṣe máa sọ èyí tá à ń pè ní declaration ọlọ́run alàyè ló mọ bó ṣe máa sọ ó máa ṣe ìṣe bóun ló ń ṣiṣẹ́ yìí ó máa ṣe ó ti lóun máa jọ wá lójú ó ní ọ̀nà àrà tí àti ẹ̀ tí òye wa tá a mọ̀ ń pa ẹ̀ tí ò tẹ̀ jẹ́ tó jẹ́ pé ìyanu ló máa jẹ́ òun ló máa fi ṣe ní ọ̀nà àrà òun ló máa fi ṣe fún wa ẹ já máa wò bọ̀ ojú òní ti wà ó ti di dandan ọlọ́run ti ṣe ìyanu ṣe bọ́ ọlọ́run ọ̀rọ̀ ni ó máa sọ ọ̀rọ̀ yẹn jáde ó máa sọ ó máa ṣe ìyanu àṣepé oore ló máa ṣe fún wa èyí tó kù nu wọn bá ní kò jìnnà mọ́ rárá gbogbo rọ́tọ́ ní irọ́ ni ó ti sọ́dọ̀ tọ̀ ó ti dòótọ́ ẹ já dúró ká máa wò kò ní pẹ́ rárá ọdún yìí ni o twenty twenty two yìí ni o kò yẹ rárá tá a bá lọ ṣe mistake pẹ́rẹ́ tá a bá jó yẹ a kò ní yẹ àti ẹ̀gbọ́dọ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ o láti ìṣẹ́jú yìí lọ ẹ jẹ́ á dìde sórí ẹsẹ̀ wa báyìí káàdì dúró dúró káàdì dé dúró strongly ní wípé ó yá orílẹ̀-èdè wa di gbígbà padà kì í ṣe pa ṣẹ̀fẹ̀ da ó di gbígbà padà ẹ jẹ́ á dìde dúró gbogbo ẹni tí ò gbàgbọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ kò ní kò ní ìdí kan gbàgbọ́ kò ní ìdí kan gbàgbọ́ àá ọlọ́run ti ṣe yanu wọ́n máa fojú ara wọn rí wọ́n máa fojú ara wọn rí ètí tó rà mọ̀ pé gbẹ́n tó bá ní pé ilẹ̀ Yorùbá ò ní dúró ilẹ̀ Yorùbá ò ní jẹ́ òmìnira Yorùbá independent sovereign Yorùbá nation gbogbo ẹni tó bá ní kò ní dúró gbogbo ẹni tó bá ní kò ní ṣeé ṣe gbogbo ẹni tó bá ní ayọ̀ ò ní sí ń bẹ̀ ó máa parun ó máa parun àkó sígbà tí kò sí irú wọn ẹ wo ẹjẹ́ aka bíbélì ìgbà Moses ẹ wo adúrógun tán gbé ti Moses nígbà tó tún fẹ́ẹ́ di pé òkè ẹ lọ́wọ́ ilẹ̀ lérí yo tọ́lọ́hún sọ tó rẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó da ẹ lọ wò ó ń sìn ẹ lọ wo lẹ̀ lérí tọ́lọ́hún sọ ẹ jọ kí náà tún sọ ṣé wọ́n rí ire bẹ̀ ibi yẹn náà náà tún ṣì ń sọ ẹ àwọn ti rí a lóòótọ́ ibẹ̀ dà ṣùgbọ́n a báwo làwọn ṣe fẹ́ gbà á àwọn tó wà ń bẹ̀ a wọ́n máa pa wọ́n ní gbogbo àwọn ti run ni wọ́n ò rí nǹkan rere láyé kò sí bí nǹkan tó da bẹ́ẹ̀ ṣe lè fi hàn wọ́n wọn ò ní rí dáadáa bẹ̀ wọn ò ní gbọ́ dáadáa bẹ̀ wọ́n máa máa sọ bí ni aburú náà máa máa sọ kò ṣeé ṣe ni kò ṣeé ṣe kò sọ́nà ń bẹ̀ irọ́ ni o irọ́ ni o òun náà náà sọ ń jọ́ sí pẹ̀lú ẹ̀ náà ńkọ́ ọlọ́run wá kọjú sí wọn sọ fún wọn ó ní kò sí ètò máa dé ilẹ̀ lérí nu wọn ó náà máa parun ni àṣẹ tọ́lọ́run fi sọ̀kalẹ̀ ní ọjọ́ náà bẹ́ẹ̀ náà ló ṣe sọ̀kalẹ̀ ní èní yìí wípé gbogbo ẹni tó bá sọ pé Yorùbá nation ni wá sí ìmúṣẹ wípé kò ní jẹ́ reality gbogbo wọn máa parun ni wọn ò ní délẹ̀ lérí o wọn ò ní bá wa wà ní Yorùbá nation yẹn èyí tó bá wà ń bẹ̀ wọn ní tibitire ló rìn ṣẹ́wárí gbogbo ibi tí ò bá wà ní Yorùbá nation inú ìdílé wọn ló máa máa wà títí ayérayé inú ìdílé wọn ló máa ma wà torí ire ló máa ma jẹ́ ti àwọn Yorùbá lágbára ẹ̀jẹ̀ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ti ṣe ìyanu ẹ àfọkànbalẹ̀ ṣe bíbí Joshua ti Caleb ṣe sọ́njọ́ sí pé ẹ nítòótọ́ ó dàbẹ́ ń pé ó ṣòro ṣùgbọ́n God of possibility la ní Ọlọ́run ló máa ṣe àwa ní ìgbàgbọ́ yẹn pé àní sọ Ọlọ́run ti ṣe Ọlọ́run ló máa ṣe sẹ́ àdúró lórí ẹ̀ nítòótọ́ àwọn kan sọ pé Ọlọ́run ló máa ṣe ṣé Ọlọ́run ló máa sọ̀kalẹ̀ ara ni Ọlọ́run ọba mi ọba àrà fúnra rẹ̀ ọba ìyanu àrà kọ́ tó gbé ayé sọlẹ̀ sórí omi ayé òde rìn kò rì kò sink ó ta sọmọ bí ẹni taṣọ kò gbé pílà sí ó fi bíìmù sí ni ṣó jábọ́ ni ẹ jẹ́ àmọ́ àwòrán bó ṣe ṣe ìyanu eléyìí ní ó ti ṣe fúnra rẹ̀ ló ń ṣe nítorí òun ló dá ohun gbogbo òun ló làṣẹ lórí ohun gbogbo òun ló ní agbára lórí ohun gbogbo ẹ ilẹ̀ Yorùbá iná ọ̀ndà ẹ̀ náà ni ọ̀ndà àṣẹ Ọlọ́run ló wà ilẹ̀ tá a mọ̀ sí Nàìjíríà ọ̀ndà àṣẹ Ọlọ́run náà ló wà ṣé òun nìkan ló mọ ìbẹ̀rẹ̀ àtòpin gbogbo òun nìkan ni òun dẹ̀ ló mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀ ó ti ṣètò gbogbo ẹ ẹ jẹ́ ká máa wò ó ẹ jẹ́ àfi ọkàn balẹ̀ ẹ jọ mo fi ọlọ́run bá bẹ̀ yín ẹ jẹ́ ẹ jẹ́ ká máa gbàdúrà o ẹ jẹ́ àgbàdúrà gidi torí nísìn a ní ìdàdúrà dáadáa kó pọ̀ dáadáa lórí ìmúṣẹ lórí ìmúṣẹ ọ̀rọ̀ ọlọ́run wípé Yorùbá nation ti dúró ó ti dúró ní twenty twenty two yìí ẹ jẹ́ ká fi sí àdúrà ní rẹpẹtẹ nǹkan tí ò ní jẹ́ kó wá sí ìmúṣẹ kí wọ́n máa parun ni o ní tó máa dìlé ẹ̀ kán parun ni o ní tí ò ní jẹ́ kí ògo àti ayọ̀ Yorùbá nation kó dìde kó jáde kárí gbà kán parun ni gbogbo ọ̀nà orí ọ̀nà ayọ̀ tó dẹ̀ fi máa wá sí ìmúṣẹ ní kíákíá kọ́lọ̀ ń gbé dìde fún wa kọ́lọ̀ ń kó ṣàánú fún wa ẹ jọ ẹ máa gba àdúrà ẹ jẹ́ ká gbàdúrà ká ní ìgbàgbọ́ ká dẹ̀ dúró lórí ẹsẹ̀ wa pé ohunkóhun ẹnikẹ́ni kò ní mì wá kò sí ẹni náà láyé yìí kò ní mì wá ẹ jáde olórí òótọ́ wọ́n bá ń sọ pé ẹ sójà ẹ má jà bẹ̀rù kò sójà ò ṣe nǹkan kan fáwa o torí ọlọ́run ló ṣáájú wa o ọlọ́run ló kẹ́yìn wa ló ń ṣàánú fún wa o ọlọ́run ti sọ pé òun ti sọ di àṣẹ ta ló fẹ́ẹ́ dún wájú ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ èèyàn kan wá ní kò rí bẹ́ẹ̀ à ẹ jọ̀ọ́ ẹ ká ní ìgbàgbọ́ nu ọlọ́run ẹ á máa gbàdúrà ká dẹ̀ ní ìgbàgbọ́ ká dẹ̀ dúró lórí òtítọ́ àdòdó pé àníṣe yorùbá nation lọ kábọ̀ sí ó ti di dandan ni o ó di dandan kò ń ṣe pé bóyá à ń rò pé ẹ jẹ́ àṣemáàrò ẹ ṣó ṣeé ṣe àbí kò ṣeé ṣe àbọ̀ option kò sí option láyé àti lọ́run option tí ọlọ́run sọ òun nìkan ni nǹkan tó wà nílẹ̀ yìí option yorùbá nation náà dẹ̀ ni yorùbá nation òun ni àálù òfin anybody kò sí crime nínú ẹ̀ at all kò sí nǹkan tó ń jẹ́ any kind of crime nínú ẹ̀ yorùbá nation ó ti exist láti lẹ̀ wá ó ti wà lórí ilẹ̀ alàyè láti lẹ̀ wá n tá fẹ́ ṣe láti reclaim ẹ̀ ni kò sí crime nínú ẹ̀ self determination ṣe crime o gbogbo àwọn tó ń rò pé wọ́n ń sọ̀sọ̀kúsọ self determination ń ṣe crime gbogbo èèyàn dẹ̀ ló mọ̀ nítorí náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kún fún àdúrà torí ètò kù yà ọ̀tá ti rí pé ó mà ti wá sí ìmúṣẹ ṣe mọ̀ pàánù máa ń kọ́kọ́ rí ìgbà tí olùgbàládé àwọn yẹn náà kọ́kọ́ rí pé ah son of the living God lóde yìí àwọn tó tiẹ̀ jẹ́ tó ń tẹ̀lé Jésù gan ò tí ì mọ̀ bó ṣe rí gangan nìyẹn àwọn ọ̀tá ti rí pé eh Yorùbá nation ti wá sí ìmúṣẹ ah, ogun ọmọ Yorùbá ti búyọ ẹ wá rí bọ́n ṣe ń gbé ogun tó dẹ̀ jẹ́ pé ogun yẹn pátá ó ti rì wọ́n mọ́lẹ̀ wọ́n ti forí ara wọn gbé wọ́n ti forí ara wọn gbé ojú ti wọ́n ọlọ́run ti dójú ti gbogbo wọn tó rọ́mọ yorùbá dúró lórí ẹsẹ̀ wọn ní sẹ́ pé àní yorùbá nation ni wọ́n ti rò pé gbogbo báwọn ṣe gbógun bí ọmọ yorùbá máa yí ọkàn padà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọkàn ọmọ yorùbá ò yí padà adúró lórí pé àníṣe kò sí nǹkan míì mọ́ níbi tá a dé yìí yorùbá nation dandan ni dandan dẹ̀ ni right wa ni kò dẹ̀ ń ṣe crime in any way in any form ní any ní ibikíbi lágbàáyé kò kí ń ṣe crime self determination kì í ṣe crime ẹ̀tọ́ wa ni mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ o a máa máa gbúrò ara wa sáyọ̀ ní agbára ọlọ́run mi ò ní tẹ́ o mi ò ní tí lójú yín láyéláyé ní agbára ọlọ́run mi ò wá níjọra mi lójú ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run ọba ò wá ní dojú tì mí gbogbo ìmọ̀ta èrò ọ̀tá lórí tọ́lọ̀ ń gbélé mi lọ́wọ́ yìí kò ní wá sí ìmúṣẹ èyí tó máa wá sí ìmúṣẹ ní sẹ́ yorùbá nation ní twenty twenty three ó máa ṣẹ kò sí nǹkan tó máa yẹ ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ gidi gan ni mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ bọ́ mo mọ̀ pé Ọlọ́run ọba tó ní oore gbogbo lọ́dọ̀ á bá mi dúpẹ́ eré ní ọ̀dọ̀ yín amúnú yín dùn á máa yọ gbogbo wa kún á máa gbúrò ara wa sáyọ̀ ojú òní tiwa ikú òní jẹ́ tiwa àrùn òní jẹ́ tiwa ìbànújẹ́ òní jẹ́ tiwa ìmọ̀ tẹ́rọ ọ̀tá kò ní ṣe láyé nínú ayé wa ní agbára ẹ̀jẹ̀ jésù mo dúpẹ́ o àní tójúlẹ̀ ní agbára ẹ̀jẹ̀ jésù ojú òní tiwa láéláé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe lórí ìmúṣẹ Yorùbá nation yìí òmìnira Yorùbá 2022 mo dúpẹ́ ẹ ṣeun Ọlọ́run ti wà pẹ̀lú gbogbo ojú òní ti wà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tún fi sọ́kàn security ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi sọ́kàn o ẹ jẹ́ ká fi sọ́kàn níta máa ṣe tó pọ̀ jù ń bẹ̀ àdúrà yìí náà náà ni ẹ jẹ́ á máa bẹ Ọlọ́run lórí ẹ̀ ojú òní ti wà ọ̀tá òní mú wà mo máa ń sọ mi ò dẹ̀ ní yé sọ ogun ò wá àní jagun ṣùgbọ́n a máa defend ara wa kí dẹ̀ ni defense ọlọ́run alàyè ni ìmọ̀ èrò ìmọ̀ tó máa fún wa láti máa fi ṣe ó máa tún kú máa fún wa ní gbogbo ìgbà ọjọ́ òní tiwa àjagun ogun ò ní jà wá láíláí ẹni bá lóun fẹ́ kógun jà wá fúnra ara wọn báyìí náà máa dojú ìjà kọra wọn ó ti ṣe rí nígbà Jehoshaphat gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátá tán láwọn fẹ́ gbógun ti gbogbo náà dojú ìjà kọra wọn para wọn mo dẹ̀ máa sọ the last person máa parẹ́ lágbára ẹ̀jẹ̀ Jésù ogun ò wá lágbára ẹ̀jẹ̀ jésù gbogbo ọ̀nà tọ́ta dẹ̀ ti gbèrò pátá pẹ́lú àwọn fẹ́ dojúkọ yorùbá dẹ̀lẹ́ yorùbá àwọn fẹ́ dojú ogun kọ ọmọ yorùbá à lágbára ẹ̀jẹ̀ jésù àwọn fúnra wọn náà máa para wọn lẹ́yìn pé àwọn yorùbá tó bá dalẹ̀ nínú ọmọ yorùbá gbogbo ọ̀dàlẹ̀ pátá gbogbo ẹni tó ń dalẹ̀ pé yorùbá ò ní dúró gbogbo wọn pátá nílẹ̀ máa mú gbogbo wọn pátá nílẹ̀ ló máa gbé mì lágbára ẹ̀jẹ̀ jésù ojú òní tiwa o àní gbèrè ìtìjú láìlẹ̀ àdẹ̀ ní ṣe àṣedànù àní ṣe àṣetì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ God bless you.